الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó jẹ́ kí òní ó ṣojú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa tí ó sì járí òpin síyàmù wa tí òní abẹ́lẹ́hùn kí ó mọ̀sálà ṣe ọ̀pọ̀lọpọ̀ síyàmù náà ní ìrọ̀rùn fún wa ní ayé àti ní ayé wa gẹ́gẹ́ a ṣe mọ̀ pé ètò tí à ń gbọ́ yìí náà ni ètò yín ètò wa hudan wa bushro eléyìí tí àwọn olùmọ̀ wa tí wọ́n bá wa sọ̀rọ̀ dé lónìí tíra ọlọ́run ọba àti sunna anabi sallallahu alayhi wa sallam àwọn olùmọ̀ wa tí a ti mọ̀ tí a máa sọ náà ni tí a mọ̀ wọ́n sí Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center eléyìí tí ó wà ní ẹ̀sánú ajé èrè Ògbómọ̀ṣọ́ lónìí tí a mọ̀ sí ọjọ́ kọkànlá nínú oṣù Ramadan wọ́n máa bá wa sọ̀rọ̀ lọ́nà kí ọlọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn fún wọn àmín. alhamdulillah. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀rọ̀ wa lónìí yóò dá lórí ohun pàtàkì tọ́lọ́wọ́n bá ti torí rẹ̀ ṣẹ̀dá èmi àti ìwọ ohun tí ọlọ́wọ́n bá tó ti torí rẹ̀ ṣẹ̀dá tó fi dá wa sílé ayé eléyìí ti ṣe at-tawhid wa tahqiquhu ṣíṣe ọlọ́run ọba láàṣọ nínú ìjọsìn nítorí pé ọlọ́run ọba ó ṣẹ̀dá wa ó sì yà wá lórí àwòrán tó dára jù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi wá ṣe kòńgẹ́rì ó sì wá ní ènìyàn kò yà wá ní ẹranko ó sì wá lẹ́ni tó ní làákàyè làákàyè tó ṣe pé èèyàn máa fi dá èyí tó dáàmà àti èyí tó kù díẹ̀ káàtó ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ní wahadaynahu najdayn làákàyè iná ni àwọn ẹni tí ọlọ́wọ́n bá ṣe lólóríire ìní wọ́n lò tí wọ́n fi ń tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa òun náà làwọn ẹni tí ọ̀rọ̀ tí wọ́n kú díẹ̀ káàtó òun náà ni àwọn gbọ́lá fún tí wọ́n fi yapa kúrò lójú ọ̀nà ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa àtẹni tí ń ṣe tọ́lọ́n àtẹni tí ò ṣe tọ́lọ́n ìntìlá aka ìkálukú wọn tó darí wọn lọ sí díẹ̀ òun náà ni wọ́n ń ṣe tó sọ wọn di tí wọ́n dà báyà ní dáadáa àbí ìdàkejì ó pàtàkì pípé kí èmi pẹ̀lú rẹ ká wá ìmọ̀ nípa nǹkan tí ọlọ́run ọba ti torí rẹ̀ tó fi ṣẹ̀dá wa ó ṣẹ̀dá wa ó ṣe dáadáa fún wa lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tó sùn kété yẹn bá gbìyànjú láti kà lọ́kọ̀ọ̀kan ìjèjì kò lè rọ̀yàn lọ́rùn rárá láti kà ọlọ́run ọba wa dá wa kò dá wa fún jíjẹ àti mímu lásán kò dá wa fún kágbélé ayé ká máa wá sí fẹ́ǹfẹ́ láretì àwa là ń bẹ́ńbẹ́ ṣùgbọ́n ṣe ló dá wa nítorí kálíbà wa jọ́sìn fún lọ́ọ̀ nìkan ṣoṣo ó wá pàtàkì pé ká ní ìmọ̀ nípa ohun tó ní í ṣe pẹ̀lú ìjọsìn fọlọ́wọn ọba lọ́ọ̀ nìkan ṣoṣo yìí báyìí ká sì mọ àwọn nǹkan tó ṣe pó tako ìjọsìn fọlọ́wọn ọba lọ́ọ̀ nìkan nítorí kálíbà jìnnà sí nítorí bididdiha tatamayyazu al-ashya'u látàrí mímọ àtòjíjẹ nǹkan nìyẹn sì máa ma bí nǹkan ṣe dúró yàtọ̀ gédégbé sí wíwá ìmọ̀ yìí pàtàkì ilé ìlúfà ni ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ló fi ń sọ nínú al nínú suratu Muhammad aya kọkàndínlógún onífẹ́ àlẹ́mù. أنه لا إله إلا الله واستغفر لذنبك وايما أقبتك بك وايما ìmọ̀ nípa pé allahu rabbul alamin òun nìkan lọ́ba tó tọ́ ká fi òdodo jọ́sìn fún ká wá ìmọ̀ nípa eléyìí ọ̀ràn àyàn ni o ọlọ́run ní lẹ́yìn rẹ̀ wà á máa wá àforíjìn fún ẹ̀ṣẹ̀ rẹ̀ al-imam al-bukhari ọlọ́run ọba kò kẹ́ ó ń sọ fún wa nínú tírà rẹ̀ sahihil bukhari ọkọ̀ àkọlé kan síwájú àwọn àhàdéèfé kan oníbàbọ̀n al-ilmu qabla al-qawli wal-amal ní inú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn fẹ́ ṣe àlàyé fún wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ìmọ̀ òun ló yẹ kó síwájú sísọ̀rọ̀ òun ló yẹ kó síwájú síṣiṣẹ́. Si ẹni tí ó bá sọ̀rọ̀ kan ńṣe ló yẹ kó wá ìmọ̀ ṣáájú kó tó sọ̀rọ̀ ẹni tí ó bá sì ṣiṣẹ́ kan ńṣe ló yẹ kó wá ìmọ̀ ṣíwájú kó tó ṣiṣẹ́ tí ó bá ṣe. alimami Bukhari ó wá fi àyàtà kà síwájú yìí ó fi kín ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn igbe bí ọlọ́run sọ pé fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik wáyìmọ̀ ìmọ̀ àmọ̀dájú nípa pé kò sí ọba míì tó tọ́ láti fi òdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah ó sì máa tọrọ àforíjìn lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ torí ẹ̀ al-Hafidh ibn Hajar rahimahullah wọ́n ní ibn al-Munir ọ̀kan nínú àwọn olùmọ̀sọ ó sọ yìí pé arada bihi anna al-ilma fi sihhati al-qawli wal-amal fala yu'tabarani illa فهو مقدم عليهما لأنه مصحح للنية المصححة للعمل انتهى وعن ابن المنير wọ́n ní tí alimami Bukhari gbà lérò pẹ̀lú àkọlé pé ìmọ̀ wíwá ló gbọ́dọ̀ síwájú ọ̀rọ̀ sísọ ìmọ̀ wíwá ló gbọ́dọ̀ síwájú iṣẹ́ ṣíṣe òun náà ní wípé ìmọ̀ ní májẹ̀mú eléyìí tí ó jẹ́ kí ọ̀rọ̀ tá a bá sọ kó lálàáfíà. La òun gangan náà ni ó jẹ májẹ̀mú tí ó jẹ káwọn sẹ́tà máa ń ṣe kí wọ́n jẹ́ ìtọ́ lálàáfíà láì kò jẹ́ pé èèyàn nímà ọ̀rọ̀ tó bá sọ kò ní nítumà láì nímà iṣẹ́ tá a bá ṣe kò ní jẹ́ ètò tó gbéyàwó a ṣe pé ìmà ló gbọ́dọ̀ síwájú ọ̀rọ̀ sísọ òun ló sì gbọ́dọ̀ síwájú iṣẹ́ ṣíṣe nítorí pé ìmà òun gangan ló máa ń tún àníyàn ṣe àníyàn tó ṣe pé òun lòun sì máa ṣe àtúnṣe iṣẹ́ àṣé ìmọ̀ nípa ìsìn ó pàtàkì púpọ̀ ó sì pàtàkì kémi pẹ̀lú rẹ kájọ́ kan nínú ẹni tí ó máa wà má ṣe dá wọn lóhùn àwọn ẹni tí ń fi ìmọ̀ nípa ẹ̀sìn tí wọ́n fi ń ráre àwọn ẹni tí ò fi ìmọ̀ nípa ẹ̀sìn tí wọ́n fi pé nǹkan kan tó ṣe pé ẹni tí wọ́n bá rí pé ń wá mọ̀ nípa ẹ̀sìn pàápàá jùlọ ìmọ̀ nípa at yẹ̀yẹ́ ni wọ́n máa fi rú wọn ṣe wípé kínni wọ́n sọ fún wa wípé ọlọ́nìkan náà la tó sìn sínú gbogbo tó wá wà lẹ́yìn sọlọ nìkan wá làwọn ọmọ wa pè sọlọ nìkan làwọn ọmọ dojúkọ nígbà tó ṣe wípé mọ̀ ń bọ̀ wọ ọlọ́run mọ̀ ń bọ̀ ọlọ́run wọ́n ní kọ̀ ya lógún ọdún lẹ́nu wọn. torí ẹ̀ làwọn ṣe sátọ̀ àwọn míì lọ làwọn ṣe ń képa àwọn míì a'udhu billahi minash ire rajim eré olùtọ́tígbọ́ mi àwọn ọlọ́run kò fẹ́ mi pẹ̀lú rẹ kó fi ṣe ǹjẹ́ o máa ń pé ìpìlẹ̀ ìntànpé ní ìgbàgbọ́ òdodo ó pàtàkì pé kémi pẹ̀lú rẹ ká nímọ̀ nípa rẹ̀ ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo yìí nǹkan kan ni léyìí tó ṣe pé kò yẹ ká gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta ti sọ síwájú kó pàtàkì pé ká wá mọ̀ pàápàá jùlọ nípa báwo láti ṣe máa jọ́sìn fún ọlọ́wọ́n bá wa a máa jọ́sìn fún lónìí kan a ní mẹ́bọ mẹ́sìn tó bá bí ọ léèrè yìí pé kí wọ́n á ní àwọn àpilẹ̀ tó jẹ́ kókó fún tó yẹ kó jẹ́ ìgbàgbọ́ mùsùlùmí eléyìí tó ṣe é pé àwọn àpìlẹ̀ yìí wọ́n jẹ́ nǹkan mẹ́fà àwọn nǹkan mẹ́fà yìí kò ṣeé má mà níwọ̀n o lẹ́yìn ìgbà tá a bá wá mà nípa àwọn tán kò ṣeé má lò tún ni wọ́n bá kan náà àwọn náà ni al-imanu billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal imanu bil qadari khayrihi wa àwọn kan mẹ́fà yìí ni ká gbọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni ká gba àwọn màláìka gbọ́ ẹlẹ́ẹ̀kẹta ni ká gba àwọn tírà ọlọ́run ọba gbọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni ká gba àwọn àránṣẹ́ ọlọ́run gbọ́ ẹlẹ́ẹ̀karùn ni ká ní ìgbàgbọ́ òdodo sí ọjọ́ ìgbẹ̀yìn ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni ká ní ìgbàgbọ́ sí àkọọ́lẹ̀ kádàrá rere àti aburú rẹ̀ àwọn àpilẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yìí àwọn ẹ̀rí láti inú alukur'an àti sunnata nabi muhammad sallallahu alayhi wa sallam àwọn gangan ni wọ́n tọ́ka sí tá a fi mà wọ́n yàtọ̀ sílẹ̀ yìí ẹnu gbogbo olùmọ̀ nínú ẹ̀sìn islam ó sì kò lórí pé àwọn ìpìlẹ̀ mẹ́fà yìí àwọn náà nípìlẹ̀ ìgbàgbọ́ òdodo èyí túmọ̀ sí pé tá a bá pe ní lólùgbàgbọ́ òdodo nínú islam ìyẹn ni pé nǹkan mẹ́fà yìí ó pèsè ọ̀dọ̀ rẹ̀ kò sọ́kan nínú rẹ̀ tó ṣe pọ́ gbádànù nínú àwọn ẹ̀rí tí ó tọ́ka sí àwọn àpìlẹ̀ yìí òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá tó ní laysal birra an tuwallu qibala al-mashriqi wal-maghribi man amana billahi. ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والملائكة والكتاب والنبيين ولما بلدوا ننو آية إليتوا وننو سورة البقرة آية 177 ọlọ́wọ́n bá tọ́ka sí bíi márùn-ún nínú àwọn àpilẹ̀ tí wọ́n sọ nípa kágbọ́ lọ́wọ́ bá gbọ́ kágbọ́jọ́ kẹyìn gbọ́ kágbọ́ àwọn màláíkà gbọ́ kágbọ́ àwọn tírà ọlọ́run gbọ́ kásìgbọ́ àwọn ànábì ọlọ́run ọba gbọ́. tó eléyìí níbẹ̀ wọ́n ṣàlàyé márùn-ún nínú àwọn ìpìlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yìí báyìí. bákan náà a tún rí nínú àyà tó wá nínú Suratul Baqara àyà two hundred and eighty-five ọlọ́ni amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi nínú àyà yìí ọlọ́wọ́n bá tún tọ́ka sí mẹ́rin nínú àwọn mẹ́fà yìí eléyìí ti ṣe gbígbọ́ ọlọ́wọ́n bá gbọ́ àti àwọn màláìkà àtàwọn tírà ọlọ́run àti àwọn àránṣẹ́ ọlọ́run bákan náà wá nínú suratul qamar aya kọkàndínní àádọ́ta ọlọ́ni inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan pátá la ṣẹ̀dá pẹ̀lú kádàrá rẹ̀ gbogbo nǹkan pátá la ṣẹ̀dá pẹ̀lú kádàrá mẹ́fà pinnu mẹ́ta tiri márùn arẹ́lẹ̀ kẹfà nínú ayé ìta kàkán yìí ó wá nínú hadith eléyìí tí alimami muslim tó gbé jáde nínú tírà rẹ̀ ike malayika jibril aleyhi salam ó wá bá nabi wa muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan ní ìgbà tí àwọn sàhábà jókòó sí ọ̀dọ̀ anabi ó wá ṣe ìbéèrè nípa ẹ̀sìn islam nínú ìbéèrè rẹ̀ ó ní akhbirni anil iman mo fẹ́ kó sọ fún mi nípa àgbàgbọ́ òdodo anabi ni an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi níta ń pè nígbàgbọ́ òdodo náà ní kó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti àwọn màláìka rẹ̀ àti àwọn tírà rẹ̀ kó o sì gba àwọn aránṣẹ́ rẹ̀ gbọ́ kó o sì ní ìgbàgbọ́ sí ọjọ́ kẹyìn kó o sì ní ìgbàgbọ́ sí àkọsílẹ̀ rere àti aburú rẹ̀ àwọn eléyìí là ń pè ní arkanul iman àwọn là ń pè ní ìpìlẹ̀ àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo eléyìí kìí ṣe nǹkan tuntun gbogbo àwọn aránṣẹ́ Ọlọ́run ọba tó Ọlọ́run ọba ránṣẹ́ láyé gbogbo wọn lẹ́nu wọn kò lórí eléyìí bẹ́ẹ̀ ni gbogbo àwọn òfin àti ìlànà eléyìí tó Ọlọ́run ọba tó ti ń sọ̀kalẹ̀ fọ́mọnìyà ṣáájú àtẹ̀yí tó fànàbí Muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn pátá ni wọ́n tọ́ka sí eléyìí bẹ́ẹ̀ ni àwọn tírà tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ tó bá yẹ tírà rẹ̀ wò dáadáa wàá rí nínú rẹ̀ kí wọ́n ní kó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tíra yóò wò ó lè wà lọ́dọ̀ rẹ̀ wàá rí nínú rẹ̀ kí wọ́n ní kó gba àwọn màláìka gbọ́ wàá rí nínú rẹ̀ kí wọ́n ní kó gba àwọn tíra tó lọ́n sọ̀kalẹ̀ gbọ́ wàá sì rí nínú rẹ̀ kí wọ́n ní kó gba àwọn ìránṣẹ́ ọlọ́wọ́n bá gbọ́ wàá sì rí nínú rẹ̀ kí wọ́n ní kó gbàgbọ́ pé lẹ́yìn ilé ayé yìí ọjọ́ kan bọ̀ tí ọlọ́wọ́n ọba tí ó ṣe ìṣirò ẹni tó bá ṣe dáadáa abádáadáa pàdé ẹni tó bá sì ṣàìdá òun náà gbẹ̀san àìdá tiẹ̀ tó náà ṣe gbogbo eléyìí ló wà lákọsílẹ̀ nínú àwọn tírà tó làwọn bá ti fi ránṣẹ́ ẹnìkan kìí sì takò àwọn nǹkan wọ̀nyí àfàwọn ẹni tí wọ́n bá ṣe ìgbàgbọ́ sọ́lọ́run àwọn náà ni wọ́n ń pè ní kèfèrí bẹ́ẹ̀ bọ́lá bá ti ṣe sọ yìí pé innal ladhina yakfuruna ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما أو آية يوان سورة النساء آية 152 ọlọ́wọ́n bá ní dájúdájú àwọn ẹni tó sá ìgbàgbọ́ ìgbàgbọ́ sáwọn aránṣẹ́ ọlọ́run tó sì jẹ́ pé èrò wọn ó nípa àwọn fẹ́ wá ọ̀nà láti dá ìpínyà sílẹ̀ láàrin ọlọ́run àtàwọn aránṣẹ́ rẹ̀ tí wọ́n mọ̀ wá sọ pé nítorí kí wọ́n lè bá rí èrò búburú ọkàn wọn wọ́n máa wá sọ pé nu'minu bi ba'din wa nakfuru bi ba'd àwa gba apá kan nínú àwọn ìránṣẹ́ ọlọ́run gbọ́ a sì sa ìgbàgbọ́ sí àwọn míì ẹ lọ gbọ́ yẹn o ẹni tí ó jẹ́ olùgbàgbọ́ òdodo gbogbo àwọn ìránṣẹ́ tó lọ́wọ́ bá rán sílé ayé gbogbo wọn ló gbọ́dọ̀ gbàgbọ́ ó gbọ́dọ̀ sọ pé ẹnìkan ni tèmi ẹnìkan lọ̀tá mi ìdí tó fi gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ó dáadáa nítorí pé ta ló rán gbogbo wọn ń sẹ́sáyé ṣé bọ́lọ́run ọba ẹlẹ́dàá rẹ ni ṣé ọlọ́run a máa sọ̀tá rẹ bí ìgbà tọ́lọ́run ọba kì í ti sọ̀tá rẹ ẹni tọ́lọ́run ọba rán níṣẹ́ dandan lọ́jọ́ lórí tiẹ̀ kí wọ́n gbàgbọ́ àìwá àgbàgbọ́ ó túmọ̀ sí pé ọlọ́run ọba tó rán wọn níṣẹ́ yẹn lọ sa ìgbàgbọ́ sí ìyẹn wá sa ìgbàgbọ́ sọ́lọ̀ kéèyàn wá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ní àwọn ẹni tí àwọn ọ̀gbà àwọn míì gbọ́ nínú àwọn aránṣẹ́ ọlọ́run wa yuriduna an yattakhidhu bayna dhalika sabila wọ́n ń wá ọ̀nà kan wọ́n fẹ́ fi túláàsì la ọ̀nà kan láàrin tí wọ́n ń fẹ́ yìí tó jẹ́ pé àwọn arú wọn àwọn arú wọn wọ́n máa rí tọ̀ láti sọ pé àwọn kan ní ẹgbàgbọ́ ẹ mọ́gbà àwọn kan gbọ́ ọlọ́ni ulaika humul kafiruna haqqa àwọn wọ̀nyẹn gan-an làwọn kèfèrí lódodo àwọn ni kèfèrí lódodo wa a'tadna lil kafirina adhaban muhina ìyà tó ṣe pé máa tẹ́ni àti pèsè rẹ̀ kalẹ̀ di àwọn kèfèrí ọlọ́run kọ́dá kún kọ́ máa ṣe àwa lọ́kàn nínú wa ọlọ́run ní walladhina amanu billahi wa rusulihi àti pé àwọn tó ṣe pé àwọn pọ̀ ọlọ́run ọba gbọ́ wọ́n sì gba àwọn àránṣẹ́ ọlọ́run ọba gbọ́ walam yufarriqu bayna ahadin minhum tí wọn ò sì ṣe ìpínyà láàrin ẹnìkan nínú àwọn àránṣẹ́ ọlọ́run bíi kéèyàn máa sọ pé tẹnìkan ni mo gbá tiẹ̀ nínú wọn èmi ò gbá tẹnìkan àbí kọ́ ọmọ ìyẹn nìkan kọ́ ọmọ bẹnu àtẹ́lẹ̀ lómi kó o máa sọ dáadáa nípa ẹnìkan nínú wọn kọ́ ọ máa sọ àìdá nípa àwọn míì kọ́ ọ jẹ́ pé ẹnìkan nínú wọn ló kà kún àwọn yòókù ò fi wọ́n pé nǹkan ọlọ́ni àwọn ẹni tó ṣe pé àwọn ò sì pínyà láàrin àwọn ìránṣẹ́ ọlọ́run tó ṣe pé wọ́n gbọ́ ọlọ́run gbọ́ wọ́n tún gba àwọn ìránṣẹ́ rẹ̀ gbọ́ ulaika sawfa yu'tihim ujurahum awon naa ni awon to ṣe pe ọlọ́run ọba yóò fún wọn lẹ́san lórí nǹkan tí wọ́n gbélé ayé ṣe wọ́n gbẹ̀san wọn ní pérépéré nítorí pé ọlọ́run ọba wa wakana kana Allahu ghafuran rahima aláforíjìn lọ́lọ́run tó bá foríjìn ní tán àtúmọ̀ akẹ́ni iná ló gbọ́ yẹn àyà ìṣe àfihàn. ikpe gbogbo àwọn kẹta pè ní ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo dáadáa ló jẹ́ lórí èèyàn ikpe kéèyàn gbàgbọ́ nítorí pé téèyàn bá gbàgbọ́ nìyàn jẹ́ mùsùlùmí téèyàn bá gbàgbọ́ nìyàn lè jẹ́ mùsùlùmí téèyàn bá sì gbàgbọ́ nìyàn gbọ́dọ̀ lẹ́nìkan tó mú lọ́tà nínú àwọn aránṣẹ́ ọlọ́ kò gbọ́dọ̀ lẹ́nìkan tí ó kà sí nínú àwọn aránṣẹ́ ọlọ́ àwọn wọ̀nyí àwọn náà ní ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo eléyìí tó jọ́ràn yàn lórí mùsùlùmí ike kó gbà kó sì mà wọn ó sì jẹ́ni tó ṣe pé ń fi wọ́n ṣèwà o ìdí nìyí tó fi jẹ́ pé nínú Islam gbogbo ẹni tí Ọlọ́run bá tó bá ní kó jẹ́ mùsùlùmí ọ̀ràn yàn ló jẹ́ lórí rẹ̀ pé kó gba Ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbọ́ ọ̀ràn yàn ló jẹ́ lórí rẹ̀ kó gba àwọn màláìka gbọ́ ọ̀ràn yàn ló jẹ́ lórí rẹ̀ kó gba àwọn àránṣẹ́ Ọlọ́run ọba gbọ́ ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí rẹ̀ kó ní ìgbàgbọ́ òdodo sáwọn tírà ọlọ́run tọ́lọ́run bá sọkalẹ àwọn àwé tọ́lọ́run bá sọ̀kalẹ̀ tó ṣe pé ìfinimànà ló ń bẹ nínú wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé kó gbàgbọ́ bákan náà ọ̀ràn yẹn ló jẹ́ lórí èèyàn kéèyàn ní ìgbàgbọ́ sí pé tá a bá ṣe ayé tán ọjọ́ kan máa ń bọ̀ tọ́lọ́run bá tí ó ṣe ìṣirò fóníkálukú lórí ní tó gbélé ayé ṣe oníkálukú ó gbẹ̀san lórí nǹkan tó gbélé ayé ṣe ọ̀ràn yẹn ló jẹ́ lórí èèyàn kéèyàn gbàgbọ́ báyìí bákan náà ọ̀ràn yẹn ló jẹ́ ká ní ìgbàgbọ́ sí kádàrà nítorí pé kádàrà òun náà ni àkọsílẹ̀ ìtọ́lọ́wọ́n bá ti kọ sílẹ̀ wípé yóò ṣẹ̀dá àti ntẹ́dọ̀ òsè ṣáájú kọ àkọọ́lẹ̀ kálukú ó ti kọ kádàrà kálukú kọ ohun tó dáa máa dùn máyà ohun tó burú tí máa bani lọ́kàn jẹ́ o gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí gbogbo eléyìí torí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ni ló ṣe jẹ́rú ọlọ́run ọba lódodo èyí túmọ̀ sí pé ní báyìí ìjọba bí ọ léèrè wípé kí ni ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo gan eléyìí tó mú ọ máa jẹ́ mùsùlùmí ìdáhùn rẹ̀ ni pé àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo tó sọ mí di mùsùlùmí òun náà ni gbígbà ọlọ́run ọba gbọ́ gbígbà àwọn màláìka gbọ́ gbígba àwọn àránṣẹ́ ọlọ́run ọba gbọ́ gbígba àwọn tírà ọlọ́run ọba gbọ́ bákan náà gbígba ọjọ́ kẹyìn gbọ́ àti níní ìgbàgbọ́ òdodo sí kádàrà pé ntọ́lọ́run ọba wa tọkọ pé ó ṣèyàn àti ntẹ́yìn ó ṣe kò ní í tàsé nítorí pé àkọọ́lẹ̀ ti gbẹ. alhamdulillahi rabbil alamin adúpẹ́ fún ọba lẹ́yìn wàgbà náà adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wa kí ọlọ́run bá kí ó jẹ́ kí a rí wọn pẹ́ ní orí dáadáa kí àwa náà sì pọ̀ lẹ́yìn wọn pẹ́ ní orí dáadáa ọ̀rọ̀ náà láti ń gbọ́ jẹ́ tí máa wá sọ ní àtàárọ̀ ní káwọn náà jẹni tí ó gbìyànjú ká jẹni tí ó kíyè sára lórí rẹ̀ torí pé àtàwíìdì tí wọ́n bá sọ yìí lórí àdìpọ́ pàtàkì inú sẹ̀mí ayé mùsùlùmí àti ọmọnìyàn pàápàá ká àti pé báwo lọ́nà ṣe rán ọyọ kọ̀ọ̀kan wọn níṣẹ́. inshallah alhamdulillah àlàyé nípa àwọn tá a nìránṣẹ́ ọlọ́run àti bó lọ́nà ṣe rán wọn níṣẹ́ yóò máa wá nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ wa eléyìí tí yóò wà ṣùgbọ́n ní báyìí tá a nìránṣẹ́ ọlọ́run tá lọ́lọ́run bá rán níṣẹ́ ẹni tó lọ́wọ́ bá rán níṣẹ́ ńṣe lọ́lọ́run bá máa ń ṣẹ̀ṣẹ̀ ẹni tó bá fẹ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ yóò rán màláìka rẹ̀ sí màláìka wa jíṣẹ́ ọlọ́run ọba fún tó bá wa jíṣẹ́ ọlọ́run ọba fún tọ́lọ́run ọba bá pa láṣẹ wípé kó jíṣẹ́ ìfaráyé onítàn di rasul ó di ránṣẹ́ ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá wa tó bá ní kí màlẹ́kọ̀ jíṣẹ́ fún ṣùgbọ́n tọ́lọ́wọ́n bọ̀ pa èèyàn yẹn láṣẹ kó jẹ́ṣẹ́ yẹn fẹ́ nìkankan irú eléyàn là ń pè ní anabi eléyìí tó túmọ̀ sí wípé kò sí ẹnìkan nínú àwọn èèyàn tó wà láyé lónìí tẹ́ ẹ lè pè ní ìránṣẹ́ ọlọ́ torí kó tó di pọ́ sọ́pọ́ lọ́wọ́n bá lọ́rùn oníṣẹ́ òun bùkátà láti fi yé wa bọ́lá ń ṣe rán màlẹ́kà sí ọ iṣẹ́ òsì ni màlẹ́kà náà ńlọ́jẹ́ fún ọ tí ìwọ náà fi ń jíṣẹ́ yìí fáwọn ará yìí ó túmọ̀ sí wípé ìwọ lè máa báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ó lè máa ṣàlàyé ẹ̀sùn ọlọ́run fáwọn èèyàn ó lè máa láyé wọn kí ni nǹkan tó lọ́n sọ kalẹ̀ nínú al kí sì ni dáná bíi Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe lálàyé fáwọn èèyàn nínú sunnah ṣùgbọ́n léyìí kò sọ ọ́ di ìránṣẹ́ ọlọ́run bó lọ́lọ́run ṣe rán kò sọ ọ́ di ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ òun náà ni arọ́sọ́ọ̀lù arọ́sọ́ọ̀lù ìtumọ̀ rẹ̀ òun náà ni ẹni tá a rán níṣẹ́ ẹni tá a rán níṣẹ́ yóò ní ẹni tọ́lọ́run ọba rán sí ẹni tọ́lọ́run sì máa rán sí àwọn ìránṣẹ́ rẹ̀ tí wọ́n fi máa jẹ́ ìránṣẹ́ òun náà ni malaika Jibril alayhi salam lẹ́yìn tó ń bá ti ṣe ọlọ́run ọba fáwọn aránṣẹ́ yìí yọ wà lọ́lọ́run ní kí wọ́n jíṣẹ́ yìí fáwọn èèyàn ìjíṣẹ́ yìí fáwọn èèyàn òun ni ọ̀wá sọ àwọn di ìránṣẹ́ ọlọ́run. tó wàá dúpẹ́ fún ọlọ́run ọba ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí ó wà ń bì wọ́n ní ǹjẹ́ nínú àwọn orígun mẹ́fà àtẹ̀kásílẹ̀ nípa ti èyàn ò fi mọ̀ pé olùgbàgbọ́ òdodo nìyàn wọ́n ní ǹjẹ́ tẹ̀yàn bá ju ẹyọ kan lẹ̀ tó gba márùn-ún gbọ́ tí ò gbẹ ẹyọ kan tó ju ẹyọ kan lẹ̀ tí ò gbàgbọ́ ṣé àlepò náà lólùgbàgbọ́ òdodo àbí báwo la ṣe rárá o àlepè lólùgbàgbọ́ òdodo ó dìgbà tó bá gba mẹ́fẹ̀ẹ̀fà ìgbọ́ kò gbọ́dọ̀ mú kan nínú rẹ̀ kó ní kọ̀ bó ńlá mu márùn yòókù lọ bó ńlá mu láì jẹ́ pọ́ gba mẹ́fẹ̀ẹ̀fà gbọ́ wọn à lè pè lólùgbàgbọ́ òdodo. tó a dúpẹ́ fún ọlọ́run ọba ìbéèrè ẹlẹ́kẹta tó wà ń bì kásáré sí kíákíá òun náà ni pé wọ́n béèrè pé nígbà tá a pé àwọn màláìka náà bẹ́ẹ̀ náà àwọn tá a gbàgbọ́ báwo wá ni àwọn àlìjẹ̀nu tó ráwọn náà gbọ́ pé tó ọlọ́run gbé àṣetọ́n ó gbèdí láàrin àwọn àlìjẹ̀nu níjọ́un báwo ni. àlìjáná ò sínú ẹni tí ó ṣe pé gbígbàgbọ́ ọwọ́ nù ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo ṣùgbọ́n nínú nǹkan tí Islam tó kọ́ wa òun náà ni pé gbogbo ntọ́lọ́wọ́n bàbá ti ní bẹ ń bẹ ntọ́lọ́wọ́n bàbá sì ní bẹ kó lè bá àjọlùgbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ gbàgbọ́ pé ń bẹ torí rẹ̀ àwọn ṣẹ̀tọ́n wà ń bẹ àwọn àlìjọ̀nù wà ń bẹ a sì mọ̀ pé àwọn ṣẹ̀tọ́n látinú àlìjọ̀nù lọ́lọ́run ti mú wọn jáde ẹ̀dá tá a lè fojú rí níṣì ni àwọn àlìjànú gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn màláíkà náà ẹ̀dá tá a lè fojú rí ni wọ́n ṣùgbọ́n ìyàtọ̀ tí ń bẹ láàrin màláíkà àti àlìjànú ká sọ kékeré yìí nínú ẹ̀ ó ní pé látara àmálẹ̀ lọ́lọ́wọ́n bá ti dá àwọn màláíkà wọ́n ń pè wọ́n ní àjẹsàmùn àwọn ẹ̀dá tó lọ́wọ́n bá dá látara àmálẹ̀ ni yàtọ̀ sí àwọn àlìjànú ọlọ́wọ́n bá dá wọn látara àná ni látara àná lọ́lọ́run ti dá wọn àti màláìka àti àlìjánu ọlọ́run sì fún wọn lágbára tán fi lè yàwòrán ara wọn bí wọ́n bá ti ṣe fẹ́ wọ́n lè wá láwòrán yòówù ṣùgbọ́n gbígbàgbọ́ gbígbà àwọn àlìjánu gbọ́ kò sí nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ òdodo. a dúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run kí wàá san àwọn olùmọ̀ wa ní ẹ̀sán lórí ẹ jẹ́ kí a gbìyànjú láti pàdé àwọn olùmọ̀ wa ní dédé àsìkò yìí ní ọ̀la kọ́lọ́n sọ èmi àti ẹ̀yin jọ̀ọ́lá lọ wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu.